ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم أنتم كسبي أمني كا ويبا سوسا بيرو مريه كان ويلي يوين ويبا سركان ويبا باتي بأهلا جوي تيتي دوا داليتي كولان ويبا دي سبي أدو دي جارة من ويبا زي لفكوة مني don tó mọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ dọ́kà ọ̀rọ̀ tó náà kan mìíràn àti bẹ́ẹ̀ ọ̀n tìrì sọ ìdá ọ̀nà náà àwọn náà kọ́ náà mẹ́ àwòtọ́ àti bẹ́ẹ̀ ọ̀n ìmọ̀n asọ́rọ̀ mi zálìkà ṣe án fa ókì bàbí fi dúnìá fa hùwà kàfàrà tó lọ́hùn ọ̀rọ̀ náà kọ́ náà mẹ́ ẹsẹ̀ yẹn yín ní sọ́nù kan dá yà nìrẹ́ ọ̀nì hànú nìyẹn ɛda ka woni kyekyen ne tu agya pa ne no ne awoni yoyi daza da da awɔ ne no ne awɔna ɔna sɛrɛ kan daza di tu a sogya pa kore kore kɔ ɛda hɔlɛ ho ɔ abika wɔna mhyiri kun do tun ba no ɔna ɔkoi na mɛ nɔsɔ no daso ne rɛ ne no ne fo wɔ ka faro to muri ka ɔna ɔdɔ nyii ɔna ɔkɔ yi wala ko man asaba min zalika shay'an summa satarahu allah fi dunya fọwọ́wà ilẹ̀ lọ àtọ̀tọ̀ náà ìka anyi sọnù nínú àmì dó mórí yẹn tó ọ̀nà rẹ̀ kọ̀nù gbàgbọ́ ndá sọ̀rọ̀ yẹn ni fọwọ́wà ilẹ̀ lọ ọ̀nà kókó náà wọ́n mórí yẹn ìnṣá a òwòzó mórí yẹn yìí àfọ̀ ànú dó bẹ́ẹ̀ yìí nàní yẹn wọ ìnṣá a òwòzó mórí yẹn yẹn kọ́ kàrẹ́ àkọ́bọ̀ dọ́sọ̀ yà nìyẹn ọ̀bàdà ibùsọ̀ fìtìrọ̀ dì lọ́ọ́ dábàá wá sí bẹ́ẹ̀ ètò mi tẹ̀lé sọ́sọ́ náà ọ ló dàka ọkọ mu ni ẹ yẹ basili ahun ẹni ahun ahun wọ́n mu lè basili ahun ìdáni. hadith ọ̀ni kan ọ̀ ẹni sọ̀hóhì muslim ọjà hàn náà ka. لا تمنعن يد المعروف عن أحد ما دمت مقتدرا فالساد تارات قد مات قوم وما ماتت مكارمهم وعاش قوم وهم بين الناس أموات تمنع تمنعن يد المعروف عن أحد أصنع منسيو كوزي obi oyimi breza kola na ezinyenye ozuna oibi anyi breza na rukame kola na meka na odaka wolo diwi duwe ka ono tuwa na ogumba woni di meka na ara ibo boiza azoiza doben meka na sanyi monu si yi kasumi breza kola na ma dumta muqtadiran aina ebi ka emisọ nọ ọkụwa okuwa iteme fasadu taarọtu ẹsẹ náà ni rẹsọ ìlà ní ọkọ ọmọnyẹ ọdụ ọdún opportunity come but once bí wọ́n yẹ ká ẹsẹ náà wà bá màá kẹ́ni do opportunity ẹ̀rí ọ̀hún anyi nyanyanya dọ́wọ́ àkó dọ́wọ́ ẹ̀zẹ̀ ni dọ́ọ̀dún nọ dàìka ẹ̀ anyi sáà mẹ́nà èlì èso ẹ̀wá ẹ̀zà ni ẹ̀wá ẹ̀bẹ̀ náà nyẹ̀wò sí ọ̀dọ̀ ọ̀sẹ̀ kéèyà ni ẹ̀wá ẹ̀sùn nyẹ̀wò mẹ́ni lókàgó kẹ́ẹ̀rí àkóńdó ẹ̀sẹ̀ dẹ́ẹ̀ ara wáyà ni sí ọ̀mọ́ náà ìyọ́n náà dá ọ̀rọ̀ bá lò tó gbòòrò ka ọkọ na ihe nọdọ dahike anyị na emi kukata rẹ wọ emi kuma nyenye mee ka fasadu taarotun isa na anyị resọ ila bẹ na afẹ inu wa kene time asara eto ọyịzọ emi kara na mụrụ na wa ome ya nyekọta ndị wasị mụ ya dị ya mee dọkị kọdụ mata kọmụnụ ọka anyị lagwa ịnyịnya na ịka enesu banwajin wama ma datuma kari muhum banwajin dure ka ụbanye ne osu anya dọrọ na ịka ahịwajin agwa ịdị n'ime dure ka ụbanye na ịnyịnya ma eyi nehe ee sha etete ụbanye nwụ na ịtụrụ a apara ụda anyị sịrị ha ndaka ịdị dọọ adanyị nọ ndị ahịrị ha ndị ya ka ụzọ na aka anyi ijan ajan anyi pana na ire da ka ho azna ne yo azna ne yo da ka agwa izo no metine he a bi si juan so o su ubanya no su akuwa asha qaumun dana nyi na gonya na ka ayi ran ne he wa wajin wa hum bainan nasi amwatu ama eni ran ne honon ina kanada dasman ka ukuwe báàbọ̀ ọ̀nyẹ and kònyára ni ọ̀bẹ̀yẹ níbi náà na ẹ̀ka ẹ̀ yín ní hàn nọ́nù àmà ikú ẹ̀kọ́ mi ọ̀nà ọ̀bẹ̀yẹ níbi náà ẹni bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kánsẹ̀sẹ̀ ọ̀ kánsẹ̀sẹ̀ ti nàìjíríà ni. read the history, Abu Kumar subhanahu wa ta'ala is an eye topper. Quran will not choose olóyìn aláìní náà dáìkì ìtọ́pa kẹ́nọ́ọ̀sì pan àwòká àyàngùn mọ́ nítọ́pa mẹ́ẹ̀ọ́ ìtọ́pọ̀ náà ọ̀zọ́ ìtọ́pa ọzọ ịtọpa ẹ̀rọ náà abụọ náà dáìní ịnanda wọ́n yìí tọ́pọ̀ náà àpà ìtọ́pọ̀ tafa balewa ọ̀ṣẹ́ títẹ wà ní bauchi wà yẹ a ní tafa balewa ayọ ayẹka ní sáyẹ balewa kuma ẹ yunifásitì ẹni ọ̀nà ẹ yunifásitì federal university of technology bauchi ìjára àdẹ́tẹ̀ dé abubakar tafa balewa kó yunifásitì. ahmad bello abu mana sun yi na rọrọ ba zai yi zai last hand to wàá nínú wẹ wàá nínú ìdí wàá nínú rẹ wàá nàbùjá amadu bello wẹ àtàgbà kàtàfà balẹwà wẹ bẹẹ rẹ ẹsẹ nínú wa. ene nna ka nri jukwu abu men ewe a e pito jukwu ese ndị ọrịa e, ojukwu rere e wa n'ọhịa eta ndị bawon ukwu akụ ne da oyo ebe ani bọnụ na aka okwu dega ya eze nye kene dọya eze nye kene ya bụ eri na asị wee hanụ benin na mala ya nyere na nrere na nnụrụ mmanụ the premier of the northern region ananye mmanụ anaghị ahmad bello nù àkà mi sẹkẹtìrì ẹwọ náà nyi ẹni bìrẹ bìrẹ ọmọ náà dáyẹ wọn ẹni bìrẹ nẹ ẹni yẹ ẹni anyi bá fẹ ìhẹwà rẹ wọn bẹ kó wọn bẹ yìí tẹ bìrọdọ wa mìrẹ hàn ẹyìn bìrẹ nẹ hẹ kọ nẹ rẹ dáyẹ ké iye hẹ àkó rẹ wà kàyé nìyí.

ọ̀run dọ́jà ọ̀nà kànkè kọ̀dùmáta kọ́ọ̀mùn wà máa máa tẹ́tùmákàrí mọ́hún ààyè ìlàgbọ́nà èké ní èṣù ẹ̀mọ́ ọba ní ìmẹ́rì lè ṣù wà á ṣàkọ́ọ̀hún wà hún bẹ́yìn náà náà sì amúwátó dáàyè ìlàgbọ́nà èké yàrá nù kí á kùtù lè bìrà ìbìrà ìbòròbòrò ẹ̀ sáàkà ẹni rákà ẹni arabic albir albir ansa ibir ọ̀bísọ́yì righteousness, good conduct aban. Manager wa BBC ile duya ne bilhaka. Kada se gen. En yoda ka umu kola mana jaduan BBC osaka. Aka manager bi ana un ka asigo ila nereke. Oh, asigo mi hira. Amana geken di BBC ka. Ele babe scientist ne bilana kan BBC. ẹrẹ wa bi ọ̀nà ẹ̀ka ka àánú kọ́ náà tó wọ́n síbi ẹ̀ka ẹ̀. ọ̀rọ̀ àpò wà á kú ẹsẹ̀ bí wa ẹni ọ̀nà ẹni ẹ̀hún nínú múlẹ̀ náà mi kẹ́ ọ̀nà wa bí ìjà o ájá o bẹ́ẹ̀ bá pa o. káwọn tó wà ní ìdá àpò ní àpò náà ẹ̀hún ta. àmà ẹ̀hún mẹ́ka wá wọn wọ́n jẹ́ náà kìlẹ̀ di dáná bani hàn náà yà wọ̀ mọ̀dà tèrèzà dọ́kọ̀ rí mọ̀dà tèrèzà táwọn abẹ́rẹ́ ilé nàìjíríà nù náà bẹ́ẹ̀ wọ́n ti sikẹ́ wà ká tàdá náà kìlẹ̀ fóró almost seventy something years lọ́sà ẹ̀ tẹ̀tẹ̀ ọ̀nyà nọ̀rọ̀ wà ń dá orphanage homes á dà wọn ije na-enye da ije na da resu akwa da pawa da seke hebe e su da iye nka wanya ba wajin dere he ni ngoni wani ni we ere he ni encyclopedia britannica or americana wani ni computer na, anyi software na encarta ile wa akile di diana dot history analysis in history ayẹ tí ọmọlẹ ọmọlẹ ọtọ họ ẹhún ya ní ọyà ó lè tó ọrịa hó nù múna ọrẹ ọtọ ọtọ ẹhún ni okú ní ẹkọ ìnà kẹsì na na ene sileidam en ayeke aruru da heka ajuzon kumuri aruru di islam ajuzon it is an irony because ayenyo na mahikano etere oka walakina linnas anin nas ọ̀rọ̀ ẹ̀kẹ́ ẹ̀yọ̀ rẹ̀ yẹ̀yìn anáwẹ̀wọ̀n yàtọ̀ rere ọ̀rìnẹ̀sá fi umuri hayatihim kulliha ay min re hono ne yon fa kullu minhum muskharun lil akhar o ko kunya anyu ko ne ora me ne sa eni dengoni bi hasbi hajatihi e hu bukata na ka e were need wa hirfatihi atukor wa wa wazifatihi ate o ko ne ora me ne ne uruwa sẹ́sì kan nọ̀kọ́ ọ̀ká wẹ́rẹ́ bọ́rẹ́ àánú àányẹ́ kò mórí yìí ọ̀ àányẹ́ zà àwọ́dàká kò mórí yìí ló ayé kéé ní ìdẹ́hùn àdàbà ọ̀ọ́jú bọ́rẹ́ àná àbáyà ọ̀nyọ́ wa hánà sí gàdàbà tí nìyí wọ́n abẹ́dọ̀ sọ́n di chúmẹ̀kà bẹ̀rù wá kí chúmẹ̀kà ẹ̀wọ̀ kóró bọ̀rọ̀ ọ̀rẹ́ náà mẹ́ẹ́dúwẹ́dúbá yẹn yẹ́rẹ̀ ní ní strike dé rí ruwa jɔ aw ni hada wɔn mɛ da yi ko wɔn mɛ jɔ wɔn da yi ko ini ke goba nya wɔn mɛ tura hin ruwa yi ko ko an yi sume ka su be respected ɛn sume ko na ni dɛw ko awa wasa mɛ do change ɔdɔn lɛsɛ lɛsɛ ne ni sume ko ni dɛw na ɔna taara nyi because ɔya mi taara nyi aba ni dɛw wa hinɛ hɔn ni. وإن للمسلم على المسلم حقوقا أيها المسلمون pàtàkì tààrà òkú múlẹ̀ ẹ̀yẹ̀yìn ọ̀nyí ilẹ̀ ìdàtúrò kó múlẹ̀ ọ̀nà ọ̀wà nàṣà ilẹ̀ ìdáná ẹ̀kọ́ ọ̀rọ̀rọ̀ máa ọkọ̀ náà hẹ́wọ̀n ní kó múlẹ̀ ní. mahama alatuma na ọ̀sẹ̀bùkùn yẹ o onẹ́bà ẹzọ́ ọ̀nẹ́bẹ̀tù jọ́nù wà nyínà ẹ̀hún náà ẹzọ́ ọ̀nẹ́bẹ̀tù gẹ́ni yẹ ká òkú múlẹ̀ ẹ̀yẹ̀yìn wa imanikum jozini ya konu ko amenar islam jozini o da onu ko adoro muri subhanahu wa ta'ala yajibu an tahtarimuha ora baba butura rasu kawa dubanyi de dunu kumuna na wonyo tura rasu an duwa ile don na duwa fofila wato duwa duwa shayawa kumuna na wa wa zon right tura rasu dimana mai ko banyi right kumuna hotel rasu hunawa

like any church ọnọ da agwọ ọwọ lọgọba iná nuru kọ náà ọnù mọlẹsí da da dọyọ lọkà da tẹtẹ dọ ẹ imam imam onye inu koran ọnyà ngwọ imam onye yìí ẹwọ di imam onye yìí di ọ oh, jẹ eh, oh, imam jẹ ẹjọ ọ ẹ kẹ bá sẹsẹ ọyàn àmọ kàyíṣà ezene dunu malasi anaika as 1005 robe tinyon da daka atweke han olatu olatu 50 naira don 100 naira we do change we eh? kemi go banya olo banyi nan bobo we dai wenin 10% of is enyi e sure we ka say mike adini bobo ni bla. a kwaya kon chire da ka ama kwaya kon chire da ka ro gono ro na hu da wa wu yo hinan they change and every three months en yido tuneke nan na zubani blami but wesi ubenara no rai in malashe ne rin then we show na ka unwe on unwe me ko bo do ara ho do do za ozana no rai in malashe ne rin

so ọ̀rọ̀ bá ní ọkọ̀ náà kò mẹ́ni yẹ ẹ̀ dọ́ọ̀dà bí wọ́n family and dọ́ọ̀dà take care of them ẹ̀yìn kò ní èrò sí لما روي عن أبي هريرة رضي الله عنه أنه قال إن حديثنا يكادوه أبو هريرة مولو هنا يتوه كو كاكا قال رسول الله صلى الله عليه وسلم أنتم مولو كامولو من مولو دولة مهاية okay haqqul muslim ala al muslim sid ame zarika ene we ukekere ene izere no kumuri no wa onye travel ene we iwan ihino nyewe izere no kumuri travel so wallahi ogu millions ama anya na kweta ne we ukekere we mono we na ron sallallahu alaihi wasallam ani idha laqitahu fasallim alayhi ẹ̀rí ọ̀wá gẹ́gẹ́ kàkà sàlámù aleikum ọ̀dẹ́mí kan ká ọ̀nyí adab ọ̀rọ̀kọ̀ àwọn àbẹ̀dùn orí àwọn agẹ́n orí akọ̀kọ̀ ọ̀nkọ̀ kàkà sàlámù ohun tó mú ní kàfà lè sàlẹ̀m sọ̀gẹ́ alẹ́kàbíir orí ọ̀rọ̀kọ̀ àwọn agẹ́ orí ọ̀kọ̀ kàkà sàlámù aleikum lọ́rọ̀kọ̀ tán wọ́dọ̀ ọ̀dọ́ bẹ́ẹ̀ ká aládọ́mù. ọlọ́ba nyàrin sálámà ẹ̀ wọ́ lẹ́nu ẹ̀dọ́dọ́ ọ̀rọ̀ náà kò wá sálámà ẹ̀ àgókò lọ́ba sàlámà lẹ́kùn lọ́kà hìn how are you ọ̀dà ọ̀dọ́ ọmọ nìkan wá kó àsálámà ẹ̀ iye òwe lè kúrè wáyé káwọn ẹ̀ ń sẹ́dẹ̀ náà lé wọn àwùsà tàwùsà dọ́kì hìn ìjọ àwọn àjẹ́ ọ̀dọ́ nǹkan ahọ́n ni sà sà yìí sà wá ẹ̀ sà ẹ̀ hàn náà yìí sà wàá kà sàlámù alẹ́kùn kọ́ yìí hò bẹ́ẹ̀ tù wata no da ro no do no to muri sallallahu alaihi wasallam ko ro ahor wa no wonne jeewi na na ba ni assalamu alaikum hello hello how are you okay hello ama ka jo no in office ajin do o ko gansa ka wa do ko ko muri hu da ma yawa ganin ka to ah hello wedon sa wa na gire kuma no wa salama then non to mur sallallahu alaihi wasallam ra kan ka or never have do ne ta ben or never na ba no da kare ko no bunu ben ye kwal ne ta na ba ke ne ta na ru e na ba ban abur ka salam ai ne ta kuma a wani turi sana aurku salama ya wani then a wani je da mani je ya wani rusa yi tuyo wadda ka wuri e kuwa wuri kukuwa wani tori odi ihe ndu here ba ya onye nko sa ko anan yan na wani tori odi ihe ka nwa o do kuwa ana buru oye ni da

ọ̀yìn ìrèdí páàpù ní kòmórì yìí tura rẹ̀ sọ̀nù kòmórì yẹn náà wà wa wà ìzà dà á kàfà àjìbù ìjọ na náà wọ̀ kòmórì ọhịa wà ọ̀hìwù náà wọ̀ ẹ̀ yàrá onye nwunye dọ́gbù mma na onye òhìgì you invite àwọn anyi ní invitation na. wọ́n yíza stansọ́ àkàfànsọ́ ìjọkọ̀ òkúmin náà wà ọ̀kàkà gúlẹ̀ yìí ní rẹ̀ yìí gúlẹ̀ yìí ní rẹ̀ náà ó wọ́n náà sọ wọ́n náà wọ́n rí ọ̀nà ìwọ́n náà mẹ́sìkì máa sọ gúlẹ̀ yìí wọ́n mẹ́sẹ̀ ẹ́dọ́kẹ́ ẹ̀ asọ́kẹ́ ẹ̀ ẹ̀ ìsìkì náà wọ́n rúrù wọ́hù sí rúrù wọ́hù ọ̀la ìwọ́n rí ọ̀nà mẹ́ wàásù omuli oge ke wuzoro nɔbi ɔdakadu kaaro na ɔyi sɛ goyɔ ɛwura ya mɔ ima ɔnu yɛn wɔbi ɛwɔ mɛwò da wiz gɔsɛ ko ani ma sɛ no ɔni ɔni ɔni ɔ lẹka wa ni, ihu ne kan yi no nire ni nisikɔ nɔnyi ihu ne yi nan asa ka kuku jɛ na ya de iku ihu yi wɔ ni lɛ ya sɛ ebi de ka ọ̀nàgwọ́ ọ̀hútan ọ̀nàgwọ́ ọ̀húnà wèyí dà àtọ́sá fahamidallah fashamit mutum wọn omi kiwo fahamidallah dọ́kà ká alhamdulilah fashamit ìwòye pèjì ẹ̀m pèrò máì ọmọ bẹ pèrò máì ọlọ́mi kiwo <coughs> dọ́kà alhamdulilah bí ọwà ẹ̀kọ́ mi nínú agbọ̀rọ̀ dọ́kà yarhamukallah mi nínú àwọn mayan báwọn dɔw wɛrɛ ma tuyo yi donc yahdi kumulɔ o yi sile baala ko mo de se de zo donc mo de tinye tinye ha o mo de tinye afi yɛ sa o zɛ ha o mo de tinye ha o agbawo anyi okumuri ɔrɔ nana abɛ de kɛni excuse me du wɔ beere ɔntumuri وإذا عطس وقال excuse me you are, you are submit to him وإذا عطس عطس فحمد الله جو مي تشيو دوكا الحمد لله عندي وكساي يرحمك الله وانا كذا أذاكو مي تشيو داكو أنا أقول هذا كلام لا because أوه كوي مي تشيو نونك الحمد نونك الحمد نونك يرحمك الله لك اللهم ربنا ولك الحمد because oh is akaka and then anako mchido ona se ko don se ko lok ah kumuri lok yarhamka Allah lok jamaatu nasrul islam oh ikizaka ko non oi náà bọ̀ ọ̀rẹ́ mi jí o doc excuse me doc máa là wáyé rẹ̀ mi mo tó mo sọ̀rọ̀ lọ́n kò lómi jí o kàkà alhamdulilah even alhamdulilah náà kàkọ́ kó mo ní àyàbá náà kà jẹ́ ẹ̀ka normally ilé yóò mórí yìí òwò hùrà yìí o wàá nà bá délé yóò mórí yìí ti zọ̀ ohun tó múlẹ̀ wọ́tọ̀ ọ̀nà mórí command Ka فإذا قرأناه فاتبعوا القرآن ثم إن علينا بيانا أبا دو وانتم لبوا وهم كنت ساسا أك ملك يبلك أمريك بوا ووا ساسا then ọ̀rẹ́ mọ́nà dàtọ̀ wà mí ẹ̀yẹ́ náà so wáyé náà ó kọ ọmọríkà ọ̀n tó mọ̀ríkà ọdún ọba sáàsá dánù ọ̀dá mi dé ẹ̀yẹ́ ní ìyẹ́wò ó yẹ ẹni máa ọdẹ àsáàsá ẹ̀kọ́ nyá ladies girl kọlọ́mọ̀ mi <coughs> chihu bọ́ọ̀ yẹn sọ̀rọ̀ nìkan ojú èrè kọ́pù wà wọn ka nìkan ẹ̀rọ ìṣe pé ìṣe èrè ha anáìkẹ́ni ẹ̀yìn lọ as a symbiotic organism anáìkẹ́mi ẹ̀yìn lọ ẹ̀yìn kata ẹ̀yìn kutu mala anyuma ẹ̀yìn sọ̀rọ̀ rẹ̀ opportunistic parasite bẹ́ẹ̀ ẹ̀yìn opportunity tẹ̀sọ̀ ẹ̀rọ ẹ̀tẹ̀ so oníjì hàn. wàhámà ni na náà ọgọ́ òkè sáyẹ̀nsì àmì ń dọ̀ọ̀dọ̀ mo yà kó ntúmù nípa alhamdulilayi sọ̀ ọ̀dọ̀ wàá dọ̀ àgọ́ sáyẹ̀nsì ń dààmú kó wà ó then kọ́wé dọ̀ àgọ́ ntúmù ní ìwé yìí tó sí àgọ́ ntúmù ní ọ̀ka. wọ́n yìí dàn márùn dọ̀fà ɛhu adzɔla dɔwani dɔwani ɔwani bɔbɔ nduure hani ni church dama dua ɛma no koko dɛ ɛhɛrɛ hani dɛ kara ɔdɔmɔ ɔdɔmɔ dɛ ɔ ɔna ne eri ka abinu ma lase eri eko ne eri sɛmi agu ko no si ɔbi ɔhani ɔdɔba eri oh, e eri ina soro kɛnɛ ɔ ayi anda na bɛn dara kɔn onusi yɛ n'ɛkɛ nɛm aba onusi yɛ onusi yɛ onusi n'ɔwɔ wa do kare ya ɔpa wɔn daara ɔdɔ do ɛbɛ ha wɔn adɔdɔ banyi wa ato da do na ha do akata do asara ne bɛn ne nyiri because wɛyi ɛnwɛ ŋɔrɔ no ɛyi tu da because wɔn ayi dɔ ɛkɔ na na daru ba da do

riwanok edenyi wono 700,000 dirham dosi lere e e e ni maaki 700,000 dirham now wa kare 7 billion ini naira ẹ̀dá àbámẹ̀rẹ̀ ọ̀tán òkú múlẹ̀ náà wọ́n dẹ́rẹ̀ ọ̀tán ẹ̀rùn náà rẹ̀ na náà rẹ̀ ọ̀tá ẹ̀wọ́n àjọ ọ́ lórí kò sẹ́ ti ká ẹ̀mẹ́wọ́n àti dàbẹ́sẹ̀ bẹ́ẹ̀ nìyẹn níbi èyí máa nù ilé ó ti bí ọ kásẹ́mi àtú ẹ̀fẹ̀mí tú owó àzìlẹ̀ kásẹ́mi nàmẹ́ enwa adị a gurusu na-ezebeghị dịka na-enye ọ na-eri ụta enenye kehere si na ebere na ndị kondishọn ya sị na mmemme a na dị na onye ndị kondishọn nọ ka enwe ajọ dị na n'ụka ọ ekehidọgwara m ekehiwe dịrị ma m abụọ na ọrụ mụta ka mara ji si na dai ya wara bi hi dai ya doka o e ke hodo ni ni ma o ka ga o ni ni no ke ma ko rai de man o ni ri ni de ke jo mu be de la se yo ne sahabin tu murin e jan ki won tu murin radiyallahu anhu majma'in wa nya de nya han no anya atwa do nya de du chao so ere echi ahụ dọọ ị na-asị uti ọ nọrụta okomori ọrịa dọọ na kọọla nkene ebe ọba ka ahụ mmiri ya accident na ndọka oh this boy please don't die o oh. don't die o oh, give me my money o then ahụmeka ka okomori esusu dị ọsọ ka ya dị esu anana ebe okomori okomori were ịgha ihe n'aka na-ere n'ere وإذا مات فاتبع and at the twelve night ka ẹnwá ìjòkó múlí ọ̀nà ọ̀wà ní òní he fóoru do àná do abẹ wíé su ọmọ náà su oṣù oṣù. and dọ́ dọ́ náà wọ́n pààhùn ní because ọ̀yìn náà wọ́n náà wáyé kẹ́rẹ̀kẹ́ wà náà dọ́ ẹ̀wọ̀n àdá ònyìnbó ẹ̀ka kó òmùrí kẹ́ onye awa wedo so pado ka omuri na wa onye ha na mu ha no wa mu wa ka agwa minan ka uka inra ita mu na wa man se me do se pa mu de ba se me o do ere azeme so do to mu sallallahu alaihi wasallam ya disa ne ten ko iza mata fatba ijo su sa su kwa no ganya rawahu muslim imam muslim madawa ni sahihan kuma no wa wasu yeye zɔda mi to tu ni yeye na to yaa kaki sɔ na na kyɛ ta so tɔre ma poro de ni esu ni dɛ kira ita nora ahora wɛrɛ so sallam ɔka ɔdun kaka ɔ mo ɔkùnrin náà wà ní òtún dɔ yeye zɔ kóró dá mi to jua náà wà ona aizo program tujandasha na dole ki iya nili ni onye kirot ba don to mulki kirot kunyan ana kan misli jabalain azimain was man ka atabe vana ken eva o den tushi anoni wal awr ko kumuni right men or of finan ومن حسن إسلام المرء أحبتي أيني إذا ناسي إسلام وزازو ذاني يونا نايكا أوني هشام أو إني ميس أوني دوسي مني أنايكا الكرام مولي هدو باني أونين أيني ساسي إسلام وزازو كسا يتركوه ما لا يعني ka إساني كانيو نا واتتة إلى نزاهي وتنان أصول الجوتون فعن أبي هريرة رضي الله عنه أنه قال أدهن أبو هريرة مره هنا كا أبو هريرة كا قال رسول الله صلى الله عليه وسلم أنتم له كامل من ولا دار ما هايو كمن حسن إسلام المرء أو إنسان سي إسلام هذا أي كذا أزوزا تركوه ما لا يعني كنا وتتهزنا يكونسان نا وتتهزنا يكونسان سوري تويتنا ẹ̀yìn wa ọ̀rẹ́ lẹ́nà rẹ̀ yóò tọ́ sí lè tó ìjọ. ọ̀rọ̀ ọjọ́ ra ẹ̀ ẹ̀wẹ̀ wá jà ẹ̀ wẹ̀lẹ̀ tí adákẹ́wẹ̀ wá jà ẹ̀ ní kúmùrù jà hàn. ọ̀rọ̀ ẹ̀kọ́ wa kìsẹ́ lẹ́nà ẹ̀ kọ̀nsán náà rọ́hùn rọ́hùn tìrìmìzì wẹ̀kọ́lá hasan tìrìmìzì ọ̀dọ́ mi náà kàdí sẹ́nu rẹ̀ ọ̀lọ́kọ̀dọ̀ wọ́dọ̀ àlànà rasulillah sallallahu alayhi wa sallam àwọn tó mú sọlá sọlá ọ̀rọ̀ àṣọyẹtà yìí mizanul adala alijtimaiya isana ika ọbingo anasi mọ ẹbẹ ẹbẹ irago bimaana social justice bẹyìn anas ina kana zanni fi ta'amul ma'a ba'dihimul ba'd ini amurka azanni indi ipe ngome imu bẹ̀rẹ̀ na rukazan na ẹmẹ kẹ́hún náà لما روي عن ابن عباس رضي الله عنهما من حديث لا يقدونه عبد الله ابن عباس مره نيتون هيبا أنه قال قال قال رسول الله صلى الله عليه وسلم أنتم روك أمر مما دور موهايو أكا لا ضرر ولا ضرار لا ضرر ولا ضرار أسمو ديري أسمو ديري Hmm. asumodiri kuma asumodiri man even enwe wata asu akumodiri kana wala taqtulu anfusakum inna allaha bikum rahima sura halakan wani sura wala tulku bi aydikum ila tahluka sura sura ni na wa na tura na tura wa na wa na halaka muri amanyamba mu la darar hunu diya ma sura mudiri wala darar sura mudiri hada bi ma'na asiri agent diri asa wọta awi olu diri asu diri le jẹun duba ohun nitọla nana asa wọta awi olu diri anayi ka kọn kẹtọ ẹtọ ayi lamọ ye ko asa wọta mu diri alu le ka asu diri josi paawo eelu la ọ ẹni sunan ibn maja isanayi diri ọ̀nà ọ̀sán náà kàkà ọkọ mọlì ewu àwọn ẹnà pàtàkì ọjà ń nọka ìṣúwèé sì kọ àbàrà ní ọ̀nà làrá ìṣúwèé sì kẹ́nẹ̀ wọ́n kọ àbàrà mechanic bala, wọ́n sì kọ àbàrà mala bàrà mala wọ́n sì kọ àbàrà teacher bali teacher wọ́n sì kọ àbàrà doctor bali doctor wọ́n sì kọ àbàrà tailor bali tailor ìṣúwèé sì kọ àbàrà kẹ́nẹ̀ wàrà. ka isa na yau banyi ni mu muri yau ya oka kun kaifa shita fa inna allaha dhul karami wa ma alayka idha talqahu min ba'si oka kun kaifa shita isi izi wikene kwa mara wala ziyo enen so zo nyen me so sani waa e kono go potola nonu yara ameni wa me asuwa go ka ada ko yo ezesi me mi sadu na jo ni school da ke na wa ai don do ai le me de keta chance am chance e wona ore man ka fa inna allah dhul karam zana yo bani wo muri hoya anya na e ka nyoya e mu ee kuwe hunu so waaye in rubbish ay hajin wama alayka idha talqahu min basi oka juwa na gero mulihin wa suna nyan kata kunya ido mulihin asai ka agoka we ko avia na ka ka ko patrola du ko so kata bio duni gwala gomori gusa sa bin just wa bio da me ko nyan kata wa nyan hore ma do mulihin so sọ́sìsẹ́ sọ́sìsẹ́ ti dọ́ka wọ́l ìtìnàtà nífàlà takọrọ́bùhùmá abada ọkà anyísẹ́ ẹ̀bá masawore asokagori ọ ashiriku bilahi wọ́l ìdọ̀rọ̀rù bínáàsì ọ̀ẹ́mi shiriku ló wà sọ́sà bẹ́rẹ̀ mórí ìhẹ̀kẹ́ wọ́l ìdọ̀rọ̀rù bínáàsì ló wà kọ́ńkọ́tẹ̀tọ̀lù then kada in kata ohun ba utol ese fonon masawari aso yanan ay anna islam yakrahu an yadurra al-muslim akhahu muslim islam o yo ka kumuri akwai kata to kuma na wan bal an yadurra al-muslim nafsahu lima ba ka ko kumuri an wata na ku kun ka to wana wata idis wasihatahu atilafi au islam o yo ka kun ka to lafiya wata anankan luwe hwechi wee hwechi ma bet ahụ wanye liver cirrhosis duwacha etike wa ahụ na duk da liver cirrhosis doyin impairment of liver cells abe hepatocytes awanye nkata ni res ahụ reticular endothelial system and are responsible for detoxification nenwa ahụ wee abedonye nkata nanụ awusigewe ihun wọ ẹnkọtọ bó dutu láàfin àwọn ọbẹ dọjí hàn wàdà káàdì dada ọ̀nà fúnlẹ̀ kẹ́nà ní ṣìgẹ́ mara advertise and like the federal ministry of, War, of health warns that word tobacco smoking is dangerous to health later that's electrical the federal ministry of health warns that word smokers are liable to die young. sẹ́ni yẹn bọ́ iṣẹ́ náà mi kí ó lò dáa eh average of thirty five years ẹni wọn akùnye oyi kpari enugu an onye ụmụ ihu a why chemistry tere carbon enugu an is onye incomplete combustion so wee ihu a instead of carbon dioxide onye carbon monoxide then hemoglobin na ọ na oxygen eze instead kọ ọ pair with oxygen na anyị oxyhemoglobin na-akọwa onye carboxyhemoglobin ana wa halaka ahụ. na wɔtɔ kutu hala kɔnu tɛ ŋu awo ɛdɛ kɛmi sɔ na na na ko do a ɛ eh, na ko amɛ adzara ɛsiplɛn eh, na nidzo nu ɛ eh, na ko ma ehu amɛ do abi europe ɛ na do abɛn na misiga ɛnɛ ti europe ɛ ma di british tobacco company da nigeria ebe yi ɛ dɔw dɛ spain awo heavy anan musa ka na so ɛdɛ ala uh, uh, wa koko mori ɛnɔ wa ɛn wɔtɔ wa kɔnkɔn tutɛ wa ɛwɔ kɔnkɔn ta tutɔ yi laafiya o. ومن يعول أتنا ككا أبي أنا كي أو ka uh, there, they, they children, and we are taking care of them. You are not allowed. Ọjànú ọjà ẹ yàtọ̀ ọjì òkè òsèkó ọjànú ká ìdáṣíta àǹtá yà sàlìmán mìnàl àzá wàhálùkà mọ̀fúrún wàhálùkà sọ̀yìnú. لسانك لا تذكر به عورة امرئ فكلك عورات وللناس ألسن وعينك إن أبدت إليك معايبا فصنها وكل يا عين للناس أعين وعاشر بمعروف وسم من اهتدى وفارق ولكن بالتي هي أحسن oka ka idde ta an-taheya saliman mịnal azaa. Omeete ọ bụla naanị kụwa ezigbo wayara ndụ waa enye Saliman mịnal aza. Ndụ waha hà nọ nkata dị. Ndụ waha hà nọ nkata owurị hị. Ise na-ehe nkata dị ndụ waha Kuma ndụ ahụzikarị ma ọ fuurụnụ ndị ndị ndị ndị ọ na na-akụ ne ya na ọ na ya wa irduka soyinun fasanja ọzọ nu yẹn wa o duwe seere da so da dọte o akuwa ma na esi sọ nọn saliman min al'aza to ahọn ne kata wa hazuka ahọn wa kun ne nọn ino ida mawfurun dọrọrọ wa irduka soyinun de fasanja ọzọ nu we ubanya o da duwe seere da so lisanuka la tazkur bihi awrata mri'in <laughs> asura esi lara oke ahụ ahụ la enkata la ọkwa eseme fakulluka wali walinnasi alsunun ago ka ba ọnụ mana ahụ ahụ kuma da bọọlụ anyị lara ọya suma ka m ka wee jee lara ọdụ wee ka ahụ lere na aka ahụ mgbe aka wala aka ọnụ mana da ahụ cheche tụrụ lisanuka la tazkur fihi awrata mri'in ọkà ìlara mẹ́ ọzọ káhọ́ awọ́dà awọ́dà bí máa ná asọ́rẹ̀ sí kòdájí asọ́rẹ̀ sí kéjú ìkọlà náà káàbù pàákà ọbẹ̀ wèé sí wèé yìí fún náà yàmúkọ kẹsẹ́mẹ́ fakuluka awuratun alsunun agogo ọ̀rẹ́ ẹ̀ mọ̀rẹ́ ìjà náà bá wàhùn ahù ẹ̀yìn wíwèé ni wọn náà kìjà náà kàdí wàásù òkú yìí tí wàá kọ́ hijara yin ne umala wera haje kuma da ba walin nasi alsunun da da ne ne nyara ne ne nyara nyawse kan wa ainuka in abdat ilayka ma'ayiba fasunha wa qul ya ainu lin nasi ayunun wa ainuka in abdat ije woni leto ne mehibe ma'ayiba akubada ma'ayiba ay kolati uhoda de ya ure ni leben kai yau fasunha du siriyau wa kul du kai yau wata kai linnasi ayunun azai ne len yi to ya wani leta nuwa baka iya zun le yi rewa nyanka eh were kola kore da do